sílé tẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia gbé jáde hadithi ẹlẹ́ẹ̀karùndínláàádọ́rùn lámàgbéyẹ̀wò lónìí olóòní hadith number eighty five tó lọ báyìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí wípé alfitratu khoms alkhitan wali istihdad wa qassu sharib wa taqulimu la azfari wa natful abad lẹ́ẹ̀kan sí yíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé alfitratu khams alkhitan wal istihdad wa qassu sharib wa taqlimul adfar wa natful abad ìtumọ̀ rẹ̀ ni bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé alfitrọ nǹkan tá à ń pè ní fitrọ khamsun márùn ni alkhitan alákọ̀ọ́kọ́ ń òun ni dídábẹ́ wal istihdad ẹlẹ́ẹ̀kejì mímú irun abẹ́ kúrò wàkọ́sù ṣáárì ẹlẹ́ẹ̀kẹta gígérun mú watakolimu le abufaaru ẹlẹ́ẹ̀kẹrin gígé àwọn èékánná wanatful abab ẹlẹ́ẹ̀karùn ni mímú irun abíyá kúrò lẹ́ẹ̀kan sí ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé alfitratu khams níta ń pè ní fitrọ márùn ni o alákọ̀ọ́kọ́ ni alẹ́kìtán alẹ́kìtán dídábẹ́ walistihdad lẹ́lẹ́kejì mímú irun abẹ́ kúrò ẹlẹ́kẹta ni wakọ́sù ṣáárí gígé irun mú watakọ̀lì ìmúlẹ̀ àdùfáàrù ẹlẹ́kẹrin ni rírí àwọn èékánná wanatfulẹ̀ àbáàtọ̀ ẹlẹ́karùn ni mímú irun abíyá kúrò hadith yìí ṣe pàtàkì fún wa láti gbọ́yé ká sì mọ̀ dáadáa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni gbólóhùn tó bẹ̀rẹ̀ hadithi náà ni alifitoro aliflam fa alifa atọ arọ ata aliflam fa tọ ọrọ ta alifito fitoro kí là ń pè ní fitoro òun náà ni àdámọ́ fitoro àdámọ́ táwọn kan ń tú lédè ìbò sí nature ṣùgbọ́n nature tá à ń sọ yìí kádùnmọ́ lọ kó sínú kúfúrú látara àìgbàgbọ́ yé akídà ẹ̀pá àwọn ẹlòmíín wá ní that is how nature made it bí nature ṣe dá nǹkan yẹn lẹ̀ wọ́n ti lọ kó sínú kúfúrú bíi tawhidi rububiya wọ́n ti kó sínú ìṣe kèfèrí látara níta mọ̀ sí tawhid rububiyyah wípé inna Allah al-khaliq wa razik wal mudabbir ee inna Allah ar-razik inna Allah al-khaliq wa razik wal maliku àwọn nǹkan wọ̀nyí onípe ọlọ́run ọba ni adẹ́dà olùpèsè fẹ́dà àti alákòóso ẹ̀dá. E òun nìkan ni mẹ́tẹ̀ẹ̀ta ìlú ni ìròyìn rẹ̀ ló sì ń ṣe tí ẹ bá ní that is how nature made it ìyẹn pé bí nature ṣe dànù a lè lọ o nature ṣé ọlọ́run ni nature ni is Allah nature eléyìí ni sísá fún gbólóhùn yìí àwọn kan ló gbé kalẹ̀ láti sá fún ìgbàgbọ́ pé ọlọ́run ń bẹ ìgbàgbọ́ pé adẹ́dàá wà and that's the work of nature hmm? is the work of nature iṣẹ́ nature nù ìyẹn ò bá Islam rárá that is the work of the creator that is the work of Allah that is the work of God iṣẹ́ adẹ́dà nìyẹn iṣẹ́ Ọlọ́run nìyẹn iṣẹ́ ẹlẹ́dàá wa nìyẹn ìyẹn ló bá ṣẹlẹ̀ Islam sọ́nà ká ṣọ́ra àwọn táwọn ń ṣàfihàn nǹkan sí nature so nature yìí tá à ń sọ àlọ́ fitrọ̀ ẹni pé. Adama, the nature upon which we were created by the Creator. Adama lórí ti ọlọ́run ọba àlekè ọlá ṣe kíni bó ṣe dá wa tábà wọnú sùrọ́tù rúm sùrà táàtì níjẹ́ sùrọ́tù rúm ọlọ́run ọba sọ pé wakadhalika ja'alnakum ummatan wasata ah, astafula ọlọ́run ní ah, ọlọ́run ní fitratallah allati fatara an-nasa alayha hmm, fitratallah eléyìí ni àdámọ́ tọlọ́run allati èyí tó ṣe pé fatara an-nasa alayha tábàlọ́wọ́nú ah, suratu rum sura 30 aya 30 sura 30 aya 30 ọlọ́run ní fa akimu wajhaka lidini hanifa nítorí náà ìrò òjíṣẹ́ akim wajhaka lidini gbé ojú rẹ tàbí da ojú rẹ kọ ẹ̀sìn òdodo hanifa ẹ̀sìn ìmọ̀lọ́run lọ́kàn fitrọ́tà lọ́ọ̀ì fitrọ́tà lọ́ọ̀ì àdámọ́ tọlọ́hún leléyìí aláti fatọrọ nẹ́ẹ̀sà àléhà tó dá àwọn ọmọ èèyàn lé lórí yẹn tó fi dá ọmọ ènìyàn òun ni ká mọ ọlọ́run lọ́kan làdámọ́ wa ìgbàgbọ́ pé kò sí adẹ́dà kò sọ́lọ́n kò sínú àdámọ́ ọmọ èèyàn ìdí nìta pé tá a bá bímọ kékeré àwọn afá ṣàlàyé àwa náà sì fojú rí tọmọ wa bá ti ń dàgbà tó bá ti lè sọ̀rọ̀ ni ó máa sọ pé daddy look ẹ wò ó sí look yóò máa béèrè pé where is that from a máa béèrè pé níbo ni kìíní yẹn ti wá tó bá yà ọmọ máa béèrè pé who created it ta ló dáa who made it wọ́n máa béèrè ìyẹn ni àdámọ́ tọ́lọ́run ti dámọ́ wa láti inú ni pé a gbọ́dọ̀ mọ̀ pé adẹ́dà ń bẹ hmm, adẹ́dà ń bẹ hmm, adẹ́dà ń bẹ òun ni eh, àfẹn tó bá fẹ́ tẹ̀lé fẹ̀nú ẹ̀ ló kù nítorí náà àdámọ́ tọ́lọ́run ọba dá wa nìyẹn ọlọ́run ní la tabdila li khalqillah kò sí ìyípadà náà àdámọ́ tọlọ́n yìí kì í yípadà dáńlẹ́ka dínú lọ́kọ́ yìí èyí ni ẹ̀sìn tó dúró déédéé tó dúró tọ́ aksara la ya'lamun ṣùgbọ́n o aksara àwọn tó pọ̀ jù tàbí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ènìyàn wọn ò wọn ò hmm. torí akọkọ rẹ̀ ni mímọ̀ pé ọ̀kan wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì mímọ̀ pé a ní adẹ́dá ẹnìkan ló dá wa mímọ̀ ìpọ́lọ́run ló dá gbogbo àwọn nǹkan táwọn wò yẹ ẹnìkan ló dá òun làdámọ́ yìí nínú àwọn ni àwọn nǹkan wa ń ṣàlàyé tó pè ní márùn-ún tá a ti sọ yìí ìmọ̀ náà wa. kí irun orí irun mu wọ́n kún àfẹ́ gé túbọ̀ mu tó bá ti ń bu ẹnu tá a lè sọ̀rọ̀ fúnra àfẹ́ gé èékánná bá ti ń gùn báyìí bíi tẹkùn èyí ò fẹ́ gé irun abíyá gbogbo ẹ̀ sọ eléyìí ṣá tá à ṣàlàyé ni pé tá à pè ní alfitrọ nìyẹn hmm? alẹ́kìsọ́ọ́lù alẹ́tì ìdàfọ́ ilẹ̀ àti tùsífàfà ìlú habil fitrọ alẹ́tì fatọrọ lọ́hùlẹ̀ ìbàdà àríyá àwọn ìwà kan ni àwọn àdámọ́ kan ni tó ṣe pé ẹni tí ń bá ń ṣe á máa ròyìn rẹ̀ wípé ó ń ṣe fitrọ ètò ọlọ́run dààmú wa ọlọ́run bá yóò fún wa ní àgbọ́yé rẹ̀ ìṣesí ìdẹ́ni sunnatun qadimatun ìṣesí tó ti wá ṣáájú kánàbí ò tó dé ni allati ikhtaraha táwọn ànábì ọlọ́run ṣáájú ànábì wa Muhammad sallallahu alaihi náà ti ṣẹ̀ṣà tí wọ́n máa ń ṣe gbogbo àwọn ẹ̀sìn tó ṣáájú ànábì ṣẹ̀rí àná ló wà ń bẹ̀ ẹ̀rí ilé ìṣe pàtàkì fún wa kí a mọ̀ lóòótọ́ nínú hadithi yìí márùn-ún lànàbì sọ ṣùgbọ́n hadithi ni wa hadithi ya wa Aisha hadithi ilé ìtàbù rẹ̀ ni ó wà ní sọ́yìn Bukhari inshallah ta'ala bá ń hadith number five eight nine one five eight nine one ọ̀tún wà ní sọ́yìn Muslim náà hadith number two five seven. ṣùgbọ́n àdísì ní wà tí ìyáwá Aisha radiyallahu ta'ala anha oníkọ́ọ́lá rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam ashrun min al-fitra márùn àbí mẹ́wàá ń bẹ nínú fitra qasu sharib gígé irun wà fa olèṣìyà fífi irun gbọ̀n sílẹ̀ wà síwáàkì rírun pákò tàbí orin rírun wastinshaku lima ìmọ̀ fa omi sí imú wàkọ́sùlẹ̀ àbùfáàr ìmọ̀ gé àwọn ìkánná wàgọ́sùlẹ̀ bàrọ́jìm ìmọ̀ fọ àwọn oríkèéríkèé ara àbí àwọn ibi tí awọ ti súnkì àwọn ibi tí dọ̀tí máa ń sápamọ́ sí lára káfọ́ wà nẹ́tfùlẹ̀ ipt ká mú irun abíyá kúrò halqul ana ká fa irun abẹ́ wàǹtíkọ́ọ̀sù lè máa ká mọ tàǹbà hmm, ká mọ tàǹbà tàbá ṣù tàbá tọ̀ qala Mus'ab ahduruwa tó hadith ọ̀kan náà tó gbà díìsì wá ó ní à ń pè ní Mus'ab ó ní wà ní sí ìtulẹ̀ àwọn àṣírọ̀ mo gbàgbé ẹlẹ́ẹ̀kẹwàá illa an takuna al-mudmada àmọ́ ò ká fọnu ní òjẹ́ níta fàyọ náà hadithu yìí ni wípé ó fi hàn pé kìí ṣe márùn yẹn nìkan tá a kà náà àdìtà kọ́kọ́ bẹ́ẹ̀ ni kìí ṣe mẹ́wàá yìí nìkan torí pé ànábì sallallahu alaihi wasallam ní nínà lè fìtọ̀rọ̀ nínú rẹ̀ ló wà tábà wò ní ìsìn márùn tà kọ́kọ́ àti ilé ìta mẹ́ta kàyí ẹ̀rí pé márùn tà kọ́kọ́ ti kó sínú mẹ́wàá yìí yóò wà máa jẹ́ pé mẹ́wàá ń bẹ nínú fitrọ nínú àdámà alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni alẹ́kìtàn kí là ń pè ní alẹ́kìtàn òun ni dídá abẹ́ ẹlẹ́ẹ̀kejì ni ìǹtìkọ́ sùlẹ̀mà ìmọ̀ tàǹbà nídìí yorùbá aláǹtàǹbà ìyẹn ni pé ìmọ̀ tá a tàbí tá a bá ṣu wa ká ìdí ká fọ ìdí tàbí ká nùdí mm, tàbá yàgbẹ́ tàbí tàbá tọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni asiwak orin rírùn tàbí pákò jíjẹ pákò rírùn káfọ eyín takòlí ìmùlẹ̀ àfàr ẹlẹ́ẹ̀kẹrin èékánná gígé káké èékánná wa ẹlẹ́ẹ̀karùn kọ́sù ṣáárìbù kọ́sù ṣáárìbù irun mú wa ká má jẹ́ kó ká máa gé irun mú wa tàbí ká máa gé irun yẹn ẹlẹ́ẹ̀kẹfà fa olẹ́hìá irùngbọ̀n fífi ilẹ̀ fáwa ọkùnrin ká má máa fa irùngbọ̀n lọ́nà kan àbí lọ́nà mi bóyá lílo abẹfẹ́lẹ́ láti fà tàbí lílo àtíkè tí yóò jẹ́ kí irùngbọ̀n yẹn ó jẹ dànù hmm, àbí mi máa gbé hmm, ìfà fífi irùngbọ̀n lẹ́wọ̀n àdámọ́ ọmọ èèyàn ni gbogbo àná láti rí lóòótọ́ ń gbà tá a bá jọ máa tún padà ṣàlàyé ẹ̀ náà insha Allah ta'ala hmm. ẹlẹ́ẹ̀keje al-istihdad istihdad kí náà ń pè bẹ́ẹ̀ wà halku sha'ri hawla al-farj irun abẹ́ irun tó wà lábẹ́ wa kárí pé a ń bẹ̀ hmm. ẹlẹ́ẹ̀kẹjọ òun ni natfu lè ti irun ti abíyá ẹ̀ẹ́ àbí àtàbá gbé apá wa sókè lábẹ́ èjìká nísàlẹ̀ irun tó wà ń bẹ̀. Hmm. ẹlẹ́ẹ̀kẹsàn-án ngọ́sọ̀lẹ̀ bàrọ́jì alimawadi ayé alimawadi ilẹ̀ ti tatajama'u fi al-awsakh ẹ̀rí àwọn ààyè tí àwọn ẹ̀gbin tàbí dọ̀tí máa dúró sí gbọ́dọ̀ ẹni tó bá sanra ní ìsìn ikùn rẹ̀ ó ṣí ìdodo ibi ìdodo ibi ìbáradì níbi ìtàn níbi ìgúnpá iwájú ìgúnpá ọwọ́ wa lẹ́yìn pé tàbá káwọ́ yẹn kù àwọn ààyè kan wà bí ọrùn àwọn ọrùn tó sìn yẹn èèyàn gbọ́rùn sókè ẹ rí i pé àwọn tá ń pè ní ìta yẹn ní dọ̀tí nínú ewì wọ́n kọ fún wa tí wọ́n ní ìmọ́tótó borún àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ti borí ooru àrùn wọ̀ sí tinú ẹ̀gbin làwa iná ní wàṣọ onídàá. àhà onídàá ni pé iná yóò kó sínú aṣọ onídàá iná tí máa jẹ́ èèyàn láṣọ yẹn yóò wọ inú aṣọ ẹni tí ó dọ̀tí aṣọ onídọ̀tí ni wọ́n pè nídà yóò wà lọ́rùn báyìí ẹ̀rí tá à ń pè ní téèyàn bá fọwọ́ téèyàn bá wẹ̀ ńgbà míì àwọn téèyàn rò pé òun ti wẹ̀ tán téèyàn bá ṣí ọrùn sókè tó bá fọ́ bàbá yìí èérí ìdá yóò máa jáde bẹ́ẹ̀ tí yóò máa dúdú tí yóò máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì láwọn ti wẹ̀ tí wọ́n kó àtíkè tí wọ́n á lo perfume sára kàbá fọwọ́ gbu ara wọn ìdá yóò wà ń bẹ dọ̀tí yóò wà ń bẹ àwọn ààyè wọn yẹ ní máa fọ́ mọ́ hmm? òun ń ṣàlàyé ń yẹn ẹlẹ́ẹ̀kẹjọ òun ni mẹ́tòfù ṣáàrì mímú irun abíyá kúrò hmm. pàápàá máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan insha ta'ala ẹlẹ́ẹ̀kẹsàn gúúsùlù bàrọ́jì òkè òun ni mò ń ṣàlàyé lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹsàn mò ń ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹwàá ni alẹ́ mọ́dọ̀mọ́bọ̀ wal istinshaq bíbu omi sí ẹnu láti fọ ẹnu ó yàtọ̀ sí eyín fífọ̀ o tá à ń jẹ ọrùn pákó ìran fífomi yọ ẹnu wa àti alistin shark ìyẹn láàrin nínú biology kí n kọ wa ó ní fífa omi símú ẹ̀rí pé inú hadith anábì ní wa balik fili istin shark illa an takuna sa'ima tó bá fẹ́ fa omi símú tó bá ń ṣàlù àlá fà á símú dáadáa jó dókè mú àyàfi tó bá ń ṣe kí ni tó bá jáláwẹ̀ pẹ̀lú ògọ́lọ́ náà màmá ṣàlàyé sọkọ́lọ́ ń ṣàánú wa ẹ jẹ́ ká mú ní ẹyọ kọ̀ọ̀kan èyí tí màá kọ́kọ́ mú òun ni àlè intikọ́s mi ní mú àlèkìtà níbẹ̀rẹ̀ intikọ́s lè má ìyẹn ni títà ń bà ọ̀nà méjì òun ni à ń gbà máa fa abẹ́ tá a bá ti ṣú tàbá tọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni èyí tá a máa lo omi òun ló sì bámu jù òun ló lọ́lá jù ló dáa jù ká fi omi ká fi ṣe kíni ká fi tàǹbà ẹ̀rípàá mùsùlùmí akúndùn eléyìí púpọ̀ adúnímọ̀ rẹ̀ abasábà rẹ̀ gan yẹn ni pé a máa ń ṣe ní gbogbo ìgbà alágbàfọ̀ tó bá ń fọ aṣọ mùsùlùmí ó ti máa ń pé níbi póólóòdì awọ ẹ̀dí méjì bí ihò tí mímbà jáde nípa aṣọ máa ń há sí àbí ó ti mọ̀ pé òun ò ní rí ìgbẹ́ fọ́ ní tòun yóò máa máa ní àbí pátá mùsùlùmí ìgbẹ́ ò máa máa ní ṣùgbọ́n àwọn tí èyí lomi ẹgbẹ́ kankan ra fi pépà kan àbí kinní kan nùdí tàbá wọn tá à ń pè ní asumọ́nùdí táwọn afáwa ń pè lásumọ́nùdí èkejì ajá ń jọ ń gbà tá a wà ń lè kéwù ọláyè mi rò pé wọ́n kàn ń àwọn afáṣọ ọ̀nà tọ̀ mi rò pé wọ́n ń kàn àwọn afá wa ń gbà náà lọ́kàn mi bí mo ṣe wà primary ń gbà náà àti secondary mo máa ń rò pé àwọn afá ìṣá kan bú wọn ni wọ́n kórìíra wọn ni wàlá àdùgbà tí mo kó lọ́yọ̀ọ́ tí mo dé àwọn ìlú kan ní wọn àríkà ah, táwọn èèyàn bá latan tí wọ́n tọ̀ tán báyìí wọ́n ò fàṣọ ọ̀nà ṣùgbọ́n nígbà tí bá dé àmọ́ ṣàlàyé insha Allah ta'ala alákọ̀ọ́kọ́ òun ni al-istinja ìmọ̀ tàǹbà a lo àkọ́kọ́ ni omi lílò káfomi tàǹbà àfomi fọ ìdí tàbá yàgbẹ́ àfomi fọ tí ó mọ́ tàbá tọ̀ àfomi tàǹbà hmm? tó bá jẹ́ nǹkan ọmọkùnrin ọkùnrin tọ̀ àfomi ṣánú tó bá jùgbẹ́ni náà náà fomi fọ hmm? eléyìí ó ṣe pàtàkì gbangba ayé anabi sallallahu alaihi wasallam wọn ní àwọn ará ah, Kùbá tí n bá gbàgbé hmm, àwọn tí wọn omi ni wọn máa ń lò láti fi tàǹbà ọlọ́run ọba ìlékiọlá subhanahu wa ta'ala wá yìn wọ́n nínú súra wọn nínú suratu tàwùbà suratu tàwùbà àyà súra 9 àyà 108 òní suratu tàwùbà one hundred and eight ilé ọlọ́run ọba sọ ń bẹ̀ ọlọ́run ọba ní la takum fi abadan. المسجد أسس أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه ọ̀rọ̀ yẹn yóò yà àti máa rọ àwọn mùnàfíkì ní táwọn náà lọ ń kọ́ mọ́ṣáláṣí tí wọ́n ní kànáà bí wàá kírun bẹ́ẹ̀ mọ́ṣáláṣí mọ́ṣídìí dèrọ́ọ̀rì ni mọ́ṣáláṣí ibú ni ọlọ́ni má dé bẹ́ẹ̀ mọ́ṣáláṣí tí wọ́n ti fìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ lákọ̀ọ́kọ́ lórí ìbẹ̀rù ọlọ́run ti kù bá ní o lọ lọ tí wọ́n o torí pé mọ́ṣáláṣí tètè àfipìlẹ̀ rẹ̀ lélẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run yìí lórí ìpayà ọlọ́run yìí lákọ̀ọ́kọ́ ọjọ́ ọ́ oníkútọ́ kò máa dúró rẹ̀ fíhì àwọn èèyàn kan tó ṣe pé yuhibbuna wọ́n nífẹ̀ẹ́ àyàtàtọ̀ haru kí wọ́n máa ṣàfọ̀mọ́ kí wallahu yuhibbul mutatahhirin ọlọ́run sì fẹ́ràn àwọn tí wọ́n ṣe ìmọ̀ra tí wọ́n wà ní mímọ́. Hmm, Abu Hurairah ní hadithi marfu ní hukumu rẹ̀ ó ní aya yìí sọ̀kalẹ̀ ń pa àwọn ará Kùbá kánú yastanju bilma wọ́n jẹ́ ní máa tábà pẹ̀lú omi ọlọ́run á yìn wọn pé omi ni wọ́n máa ń lò tí àdìsí náà wọn wọn àdìsí náà pé tí ìbà tó yọjú wọ́n ní ẹnìkan jáde nílùú Madina tí ó bá yàn lẹ́rù tí yẹn bá rí yàn yẹn ó jà ìwọ owó nínú ìbà nù ìdúdà máa lọ sí Kùbá ọ̀dọ̀ àwọn Kùbá ni ó máa lọ ẹni tí wọ́n pè ní ìbà ní ìgbóná tari ìmọ̀ gbóná mọ́ fífà hmm. wọ́n ní ìdí àwọn afáwọn sàlẹ̀ pé ìdí tànà bìbí ní kó máa lọ Kùbá ni pé àwọn ará Kùbá àwọn máa fomi wọ́n máa ń lo omi ṣàlùwàlá tàǹbàṣó tí ara wọn bá ń gbóná tí wọn bá ti ń lo omi omi yóò máa pa ooru rẹ̀ ẹ̀kọ́ ànábì sọ pé ibà gan ooru kan ni láti inú iná jahannama ẹ pa oró rẹ̀ pẹ̀lú omi abálájọ tí ara èèyàn bá ń gbóná tó ní fífà àwọn á ní ká rọra máa fomi ká máa fi ṣe kínní ká máa fi nù ú lára hmm. kínní yẹn ò máa kú ọlọ́run kò ṣàánú wa ṣùgbọ́n tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ni a máa lo omi tá a bá wá rí omi á lo nǹkan míì tó lè mú ẹ̀gbin yẹn kúrò gẹ́gẹ́ bí òkúta gẹ́gẹ́ bí igi gẹ́gẹ́ bí ewé gẹ́gẹ́ bí toilet paper tá ń lò nísìnyí àtàwọn nǹkan míì nígbà tá a bá ṣe kíni tí a ò bá rí omi àwọn ẹ̀kọ́ kan wá wá ń bẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. alihi wa aléhi wa sálámà àwọn ẹ̀kọ́ tá fẹ́ ká o alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni wípé a ò gbọ́dọ̀ lo òkúta tó kéré sí mẹ́ta tá bá fẹ́ lo òkúta mo sọ eléyìí pé oko ló wà ẹlòmíì ẹlòmíì bí tí wọ́n kò sókúta ń lo àwọn ẹni ti bá ní tọ́lẹ̀tì ń bẹ̀ wc ti fi ìgbọ́n tó bá jẹ́ òkúta ló fẹ́ lò ànábì ní máa ń lo atọ́l min salasati ahjar sí n tó kéré sí mélòó sí mẹ́ta hmm. mẹ́ta ni kò lò torí pé Jabir radiyallahu ta'ala anhu oní òjíṣẹ́ ńlá Muhammad ní idha stajmara ahadukum falyastajmir salasa tẹ bá fẹ́ fòkúta àbígi abẹ́fẹ́ fi ẹfẹ́ fi ṣe mọ́ra lẹ́fẹ́ fi nù dí abẹ́tọ̀ ẹfẹ́ fi nù tọ̀nù ẹ̀ gbọ́dọ̀ lo kẹ́yà lo òkúta mẹ́ta gbòròpótíyé nínú hadith ní ànábì sallallahu alaihi wasallam ah, wọ́n ní ó kọ̀ fún wa ká lo ohun tó kéré sí mẹ́ta ká lo ohun tó ṣe kí ni ká lo ohun tó kéré sí mẹ́ta. Mm ó gbọ́dọ̀ jẹ́ mẹ́ta bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ fi kún bí wípé ó ṣeé ṣe òtí mẹ́ta yẹn ò bá tó ìgbà míì gbẹ́mí wọn ń fọ́n sídìí téèyàn ó lo mẹ́ta yẹn náà fúnra ẹ̀ mọ̀ pé kò tó káyà rí i pé a lò ju mẹ́ta lọ ṣùgbọ́n bóyá márùn àbí méje Allahu ta'ala alim nam ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lẹ́ pé ó ní pé a gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún tàǹbà hmm, ká má fọwọ́ ọ̀tún fọ ìdí rárá anabi sallallahu alaihi wasallam ó ní la yumsikunna ahadukum dhakarahu biyaminihi wa huwa yabul ẹnikẹ́ni nínú yín ò gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ dí nǹkan ọmọkùnrin rẹ̀ mú nígbà tó bá ń tọ̀ lọ́wọ́ wàlá yatamassaha minal khala'i biyaminihi sì ni ẹ gbọ́dọ̀ nùdí pẹ̀lú ọwọ́ ọ̀tún wàlá yatanafas fil ina tẹ́ sì ń mú mi ẹ má mi sínú inú gbá tẹ̀ ń fi mú mi ṣùgbọ́n ìta ni pé ẹ fọwọ́ ọ̀tún ẹ fi di nǹkan ọmọkùnrin yín mú tẹ bá ń tọ̀ fi ọwọ́ ọ̀tún yẹn tá ń bà hmm. ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì àti sọ̀yìn náà gan kó fọwọ́ fi tá ń bà ẹlẹ́ẹ̀kẹta. nígbà téèyàn bá pàmbà tán kéèyàn fi ọwọ́ kéèyàn fi gbolẹ̀ kéèyàn fọwọ́ yẹn gbolẹ̀ ilé jẹ́ ìṣe sí ànábìwá muhammad sallallahu alayhi wa sallam abu rẹ̀ rárá ọdí allah ta'ala ani ó ní káàní nàbí yìí ìdá àtàlùkọ́lá àti ìtùbí máa ń fi tó rọ́kọ́wá fàstánjà tó mọ̀ masaha yaddahu ala al-ard dari ànábì sallallahu alayhi wa sallam abu rẹ̀ rọ̀ onígbà tánàbí bá lọ sùn òun máa ń gbé omi fún un ànábì yóò tàǹbà lẹ́yìn náà yóò wá fi ọwọ́ rẹ̀ yẹn yóò fi gbolẹ̀ ọwọ́ tó fi tàǹbà ọwọ́ òsì yẹn ẹlòmíràn ni ah àwa orílẹ̀ tá a lè fi gbóǹbì o a sì lóko ibi táwa à ń bí gbogbo bì ẹ̀ ibi tá a ti lọ yàgbẹ́ wọ́n ta ìsì ẹ̀ ni o hmm, wọ́n ta ìsì ẹ̀ ni àwọn afáwa ní tó bá rí bẹ́ẹ̀ ní tẹ́ẹ̀sì ni pé ẹ fọ ọwọ́ yín nù pẹ̀lú ọṣẹ ẹ ṣe kí ni ẹ fi ọṣẹ kẹ́ fi fọ ọwọ́ nù tẹ́ẹ̀ bá rí lẹ̀ tẹ́ẹ̀ lè fi gbó tẹ́ẹ̀sì rárá ògiri kankan tẹ́ ẹ lè fi gbó lè ṣe pàtàkì àwọn tó bá ṣe microbiology yóò yé wọn pé ilẹ̀ ń gan yóò máa jọṣẹ lọ torí mi ti gbìyànjú ẹ̀ rí o kìí ṣẹ̀kan ẹ̀mejì mẹ́ta gan mo ṣu nígbà tí mo tábà tán mo fọwọ́ òsì mo fi gbolẹ̀ mo wá sanwó yẹn nù mo fi rún mú mo ṣu mo fọwọ́ òsì tábà mo wá fọṣẹ fọ́ lẹ́yìn náà mo tún fi rún mú tó ń ti wípé ọṣẹ ní perfume tí wọ́n fi sí wàhálà ìgbà tí mo fi gbolẹ̀ yẹn mi ò gbóòórùn ìgbẹ́ kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ti pẹ̀fúmù tọlọ́ṣẹ yẹn mo sì ń gbóòórùn traces ìmí ń bẹ̀ wallahu ta'ala a'lam ṣùgbọ́n tí èèyàn bá ráàyè fífọ́ gbolẹ̀ yẹn ó ní kárí pé a ṣe kí a fọ wa ọlọ́run bá yóò fún wa ní àgbọ̀yé rẹ̀ ah, tó wáyé pé a tọ̀ ni tí èèyàn bá rí pé ṣeéṣe kí tọ̀ tán dà sóhun lára a lè fún omi mm, sí ṣòkòtò wa àbí nǹkan àwọ̀ wọn ni abdullahi ibn abbas radiyallahu ta'ala ani oní anna rasulallah sallallahu alaihi wa sallam tawaddo amarro fanadọ hafarja wọn jọ ka anabi sallallahu alaihi wasallam sallam tọ̀ tán lẹ́yìn tó tọ̀ a astafula tawaddo amara anabi sálọ alátán lẹ́ẹ̀kan ó wá tún da omi sí abẹ́ rẹ̀ bóyá ń wò pé bóyá ìtọ̀ sí wà ń bẹ̀rẹ̀ kó máa lọ fi ìtọ̀ kírun lára aṣọ ó máa ń ṣẹlẹ̀ àbárí tó wá gbé àbítọ́ dà sáṣọ yẹn kúkú domi sí aṣọ yẹn yóò kúkú gbẹ insha ta'ala ọlọ́run kò fún wa ní rị ọ̀rọ̀ rẹ̀ hadithi ah, mi mú hadithi pé ká lo nítòdínlókùtà mẹ́ta lẹ́ẹ̀kan wá salimani ah, salimani hmm, ó ní Mm, ó wà ní sọ́yì muslim abudawudu tirimidi àti nasai arákùnrin kan náà àwọn yahudi ló sọ fún asalemọ́ ìjọ náà iná sahibakum la yu'allimakum hatta al-khira'a <laughs> ẹni yìí ànábì ló ń sọ yẹn kò tiẹ̀ lè ṣe kó má kọ́ yín lẹ́kọ̀ọ́ ń ṣàmọ́ kọ́ yín débi tó ń kọ́ ó tó ń kọ́ yín nípa béèyàn ṣe ń su béèyàn ṣe ń yàgbẹ́ kọ́ọ̀lù salman ní ajal bẹ́ẹ̀ ni. نهانا أن نستقبل القبلة بغائط أو بول ó ní nígbà tá a bá fẹ́ yàgbẹ́ tá a fe ṣu tá a bá fẹ́ tọ̀ ó kọ̀ fún wa ká kọjú sí ibùdójúkọ kírun tá à ń pè ní kíbla ọ̀nà stẹ́ńjì bíi àyèmánìnà ó sì kọ̀ ká fọwọ́ ọ̀tún a so nínú ẹ̀kọ́ tá tún rí kọ́ńbẹ̀ yẹn náà ni pé tá a bá fẹ́ tọ̀ tá a bá fẹ́ yàgbẹ́ ẹ má jẹ́ ká kọjú sí dojúkọ kírun tá à ń pè ní kíbla nílùú tí yín ẹ ti mọ ibi tẹ́ ẹ̀ ń dojúkọ kírun mi ní sọ pé east or west o ní kọ́ńtì tiẹ̀ ìlú ibi tẹ́ bá wà ibi tí kíbla bá wà ẹ má kọjú síbẹ̀ eléyìí ni ó wàá jẹ́ kó yé gbogbo wa yí pé kò síbi tíṣẹ̀rí àwọ̀ ó wọ architecture so àwọn àwọn tó máa ń design ilé àwọn tí wọ́n máa ń ya ilé the architects and the eh, ṣe dressman làwọn yẹn ni àtàwọn eh, tí wọ́n ń ṣe plan tí wọ́n ya plan lé ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà kíní àwọn ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ká lè sọ fún yín nínú ìdájọ́ ẹ̀sìn tó wà níbi ilé yíyà ni wípé tẹ bá ti ń design toilet ẹ ṣe àkíyèsí. E ẹ ṣàkíyèsí ẹ má kọjú ibi tẹ́ni tí ó jókòó sí WC tí ó tó bá jẹ́ pé tó bá ti jókòó sí WC yóò kọjú sí kíbla tàbí kó kẹ́yìn sí kíbla ẹ gbọ́dọ̀ design léyìn dé pé téèyàn bá ń yàgbẹ́ lórí WC ah, èèyàn máa ṣe kí ni èèyàn máa kọ ẹ̀gbẹ́ ọ̀tún sí kíbla tàbí ẹ̀gbẹ́ òsì sí kò ní jẹ́ pé èèyàn ó kọjú sí àbí èèyàn kẹ́yìn sí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nìí ìsinmi bá a ṣe ń sọ lẹ́mìí pé ah bó lòun ó ṣe wá ṣe báyìí ó lọ tún ṣe náà ni ẹlẹ́ni àá ah, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn yẹn máa tún ṣe ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí èṣe tẹ̀sìn táàkàn gbọ́ pé wọ́n láwọn sáyẹ́ǹsì sọ báyìí láti lọ tún ṣe wọ́n kàn sọ náà ni a sì ti lọ tún ṣe kọ́wọ́ kí náà wá just they can change direction ẹlòmíràn ní ah, ibi tọ́lẹ̀tì òun fún kò sí ọgbọ́n tí wọ́n fẹ́ dá sí ọgbọ́n tí wọ́n lè dá sí wà lọ́rọ̀ dáadáa. Hmm? ọlọ́run ọba sọ pé afún ọ ní afún ọ ní kíni afún ọ ní làákàyè afún ọ lọ́pọlọ hmm? afún wa ní làákàyè láti fi ronú iná hmm, àtòsí àfihàn wa wa wà pẹ̀lú ògùn ọlọ́run àárọ̀ náà ń bẹ̀ torí náà ní kọjú sí tàbá ń àti tàbá ń yàgbẹ́ hmm? inú ẹ̀kọ́ kọ́lọ́n kó ṣàánú wa nínú ẹ̀kọ́ rẹ̀ òun náà ni wípé tí a bá fẹ́ wọ ibẹ̀ hmm, tá a bá fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ kí a rí wípé a ṣe bisimilá kí ni mo sọ yìí ká rí wípé a ṣe bisimilá hmm, ká tó wọ̀bẹ̀ ká ṣe bisimilá torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní sátúrù ma bayna al-jinni wa awrati bani ádámà idha dakhala ahaduhum al-khala' an yaqula bismillah gàgá tó ń bẹ láàrin àlìjànú àti ìhòhò ọmọ ádámà nígbà tí ọ̀kọ̀ọ̀kan nu ọmọ ádámà bá wọ ilé ìgbọ̀nsẹ̀ ni kó sọ pé bismillah yẹn pé tó bá sọ pé bismillah that bismillah is going to form a barrier or a screen between the sight of the gym and your nakedness. Okay, ìyẹn ni pé bisimilayi tá a ṣe yẹn ó máa di gàgá kan ìdíwọ́ kan tí ó di ìríran àlìjànú àlìjànú ò ní lè rí òhò ẹ̀ mọ́ ẹ̀mọ́ ló àwọn pàápàá wa obìnrin tá a pupa fò báwa ọkùnrin ti fẹ́ràn láti fẹ́ obìnrin pupa fò iná làwọn àlìjànú ọkùnrin fẹ́ràn yín o. èèyàn ń fàkàrù ṣeré o tó bá fẹ́ bẹ́ wù náà lẹ́kọ̀ọ́ yà ṣe bísímìlá o máa lọ rí hòhò rẹ o kó máa sọ pé òun o tí olóhùn òfin ọ̀lẹ̀ mọ́ gbogbo àwa tá a ní yìí kó ńlá kálukú ń o kó gbé wọn borí ẹ̀ o àwa tá a ní ọlọ́mọjà kó o wọn obìnrin nìkan bẹ́ẹ̀ náà lọkùnrin o àǹjẹ̀nu obìnrin míì àti rírí o lọ́dà kan obìnrin mi yóò ló ń fẹ́ràn rẹ̀ kọ́kọ́ òun nìyẹn pé láti ẹlòmíì lè pé láti 1983 lòun ti ń fẹ́ bọ̀ hmm? ẹlòmíì lè pé láti 1990 ẹwọ́ etí mo sọ ẹlòmíì rí láti 2000 lòun ti ń fẹ́ bọ̀ ìgbà tó wá fẹ́ níyàwó ìgbésìn ni ó wà máa dà láàmú kò ní yóò gbádùn inú rírun gbogbo ẹ̀ kó má bàa fẹ́ obìnrin yẹn pẹ̀lú bí yóò lọ́kọ òun ni má ṣe rúkìá fún ó irú àwọn kan máa ń torí náà láti lè dáàbò bo ara wa tí ń pè ní preventive medicine eléyìí òun náà ní kí ni ká máa ṣe bísímìlà nígbà tá a bá fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹni tí ò bá wá ní tọ́ílẹ̀tì ńkọ́ tó bá jẹ́ wípé inú igbó ló fẹ́ wọ̀ kó ọ̀nà ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ wọ́n ní bóyá ká tó wọnú gbòǹ lọ ká ṣe bísímìlà yẹn tàbí nígbà tá a bá fẹ́ bọ́ aṣọ yẹn gangan nígbà tá a débi tá a fẹ́ ṣu sínú igbó ká tó bọ́ wá ní bisimilayi ká tó fa ṣòkòtò àbí skẹ́ẹ̀tì sókè àbí tòbí wa sókè àbí ṣòkòtò sísàlẹ̀ mo rò pé ti yé lẹ́yìn yẹn a wá sọ pé allahumma inni a'udhu bika minal khubsi wal khaba'is torí pé anas radiyallahu ta'ala anhu. ونكان رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث oní òjíṣẹ́ ńlá Muhammad Anas ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nígbà tó bá wọ tó bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ yóò sọ wípé Allahumma rẹ̀ Allah inni dájúdájú èmi a'udhu bika musa díẹ̀ o minal khubsi níbi àwọn àlìjẹ̀nú akọ wal khaba'is àtàwọn àlìjẹ̀nú àbò má sọ yorùbá rẹ lẹ́nu yorùbá rẹ lòun ò máa sọ òun tanra rẹ lọ́kọ̀ kò jọra wọn ìtumọ̀ ò gbé èdè yẹn jáde asún ìtumọ̀ tí wọ́n sọ sí ọ létí ni kò nira láti mọ̀ allahumma inni a'udhu mina lè khubsi wálé kọba is allahumma inni a'udhu من le khubsi اللهم إني أعوذ بك من a'udhu bika hmm, wà á tún máa tún bẹ̀rẹ̀ pílẹ̀sì ti ààrẹ òdẹ̀ ilé fún brọ́dà tó bá mọ̀ tàbí sísítà tó bá mọ̀ ládùúgbò yín ní kó kà á sí wàsáàpù kó fi ránṣẹ́ sí ọ o sọ fún mi náà tó bá sẹ́ndì ẹ̀ sí stars ẹjọ́ ẹ bá mi ka àdúrà tá a mọ̀ ká ká tó wọ tọ́lẹ́ẹ̀tì màá kà sí inú audio note note voice note màá kà máa sẹ́ndì ẹ̀ sí ẹ̀ kò dẹ̀ fún anybody náà kó kà kó sẹ́ndì ẹ̀ sí ẹ̀ wàá dẹ̀ máa ha sórí wàá gbọ́ gbọ́ gbọ́ ò lè gbọ́ two hundred times tí yóò fi dúró ọlọ́run ṣàánú wa kó a sọ gbólóhùn yìí mo rò pé ti yé wa eléyìí ṣe pàtàkì sọ àwọn tá a fẹ́ wọ inú gbó náà a sọ inú gbóhùn tiẹ̀ burú òun ló yẹ ká tètè sọ eléyìí jù Kanjanu kan máa sọ pé orí ọmọ òun lọ yàgbẹ́ sí àbí oúnjẹ òun tó ń gbélẹ̀ ló yàgbẹ́ sí àbí omi tó ń fẹ́ mu ló tọ̀ sí àti gbogbo nǹkan táwọn àjẹ̀nú máa ń purọ́ mọ́ káàkiri tí wọ́n bá fẹ́ dáyàn láàmú ọlọ́run ṣàánú wa má jẹ́ kárí jàǹjẹ̀nú o ṣàánú wa o làwa ń du ogun aláfàfí o ó jẹ́ kí ọkọ̀tọ̀ gbára wọn ká wa o mam nínú rẹ̀ ní takdimu rijli yusra fi ju wọn nìyẹn ni pé tá a bá fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ ẹsẹ̀ òsì ni ká gbé wọbẹ̀ tá a bá fẹ́ jáde ká gbé ẹsẹ̀ ọ̀tún jáde eléyìí kìí ṣe pé ànábì sọ pé ká máa ṣe bẹ́ẹ̀ <clears throat> ṣùgbọ́n ti wà ní ọ̀rọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha pé gbogbo ń tànábì bá fẹ́ ṣe èyí tó bá ti jẹ́ ah, èyí tó bá jẹ́ èyí tó jẹ́ tó lápọ̀nlé ọ̀tún lànábì máa fi ṣe gbogbo àwọn iṣẹ́ dáadáa ká jẹun ká mu mí ká kọ nǹkan ọwọ́ ọ̀tún lànà bí fi ń ṣe ṣùgbọ́n àwọn nǹkan tí ò bá ti lápọ́nlé afẹ́ tọ̀ afẹ́ yàgbẹ́ afẹ́ tábà ọwọ́ òsì lànà bí fi ṣe kíni ló máa fi ń ṣerú àwọn nǹkan bẹ́yẹn wallahu ta'ala a'lamu mo rò pé ìyẹn ti yé wa kí ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ àwa tá à ń yàgbẹ́ tàbí tá à ń tọ̀ tí èsè inú bàtírùmù wa la wà á láti wọ ibi táwọn èèyàn ti ní máa wò wá jẹni mò ń sọ lẹ́ẹ̀kan bí afọṣẹfẹṣọ nọtọ ẹrí láwọn ìlú mi àwọn obìnrin wọn ò kàn la ẹsẹ̀ sábà ti la ẹsẹ̀ ẹrí wọn tí wọn tọwọ́ bọ di ìdí wọn wọn fà pátá sẹgbẹ ṣarararara ìtọ́ ọmọ ta sí gbogbo ẹsẹ̀ wọn ẹlòmíì lè la gà sórí ibi gọ́tà rárárárárá wọn bá tọ̀dọ̀ wọn ó dẹ̀ mú aṣọ skẹ́ẹ̀tì yẹn wọn ó fi nù torí pé wọn yìí ṣe mùsùlùmí kò sẹ́kọ̀ọ́ ọmọ mùsùlùmí yìí náà wá jí nítorí pé ó gbé àárín àwọn aláìlẹ́kọ̀ọ́ táwọn bàbá wa ń pè ní àwọn afasọ̀nù tó asùmọ́nù bíi èkejì ajá lọ́mọ ṣe hmm? ilé yìí kì í ṣe páńbé bú o ṣùgbọ́n tí mo ṣàlàyé ń jẹun náà ni pé bí wọ́n ṣe ń sọ yẹn ń lè mí lára gbọ́ngbà tí wọ́n á fojú rí wọn nípa ní tó ṣẹlẹ̀ ni pé kò sẹ́kọ̀ọ́ á ṣàlàyé ẹ̀kọ́ yẹn náà fún wọn ni Mm, bí arákùnrin kan tó wá tọ̀ sínú mọ́ṣáláṣí ń gba ẹ̀yà anábì tán láti ní ẹ̀mọ́ tani jẹ́ sílẹ̀ àwọn ẹ̀kọ́ pọ̀ tí wọ́n kọ́ wa náà tó tí mò ṣàlàyé ni wípé irú àwọn yẹn kò bá mu kóbìnrin ó lágbóná tọ̀ ní gbangba á wá kan tó wà ní ibẹ̀ láti lọ tọ̀ olófà ọkùnrin máa ń bẹ̀rẹ̀ torí tó wà yàgbé tó bá dúró tọ̀ ẹni tó wà lọ́ọ̀kan lè máa rí òun ò ní mọ̀ pé nìkan wò òun látọ̀ ọ̀kan yóò máa wà zákàrí ẹ̀yìn nìkan ọmọkùnrin ẹ̀ ṣùgbọ́n tẹ̀yìn bá bẹ̀rẹ̀ kò ní rọrùn fojú láti rí látọ̀ ọ̀kan bó tilẹ̀ pé bíbẹ̀rẹ̀ tọ̀ kì í sọ̀ràn àyànnu ṣẹ̀ríà Islam o ká dúró tọ̀ kì sì ṣe ìwọ̀ o èyí tó bá rọ̀ wá lọ́rùn ọ̀nà méjèèjì ni má jẹ̀mú sáà ni pé ká má tọ̀ níbi táwọn èèyàn ti máa wà pẹ̀lú náà ṣe pàtàkì láwọn mọ́ṣáláṣí tá à ń kọ́ tọ́ílẹ̀tì sí tàdé ń kọ́ ilé ìtọ̀ sí ẹ̀kan ilé ìtọ̀ mi ó mọ̀ tẹ́ni kó mọ̀ tọ̀ ẹ máa wo nǹkan ọmọkùnrin ara yín kò ní sí block nǹkan tó máa block ẹ̀ ẹ dákun ìmí ibi tó ikan tó ń block ẹ̀ ó ti jábọ́ àwọn èèyàn sì fẹ́ pọ̀ tó tọ̀ ẹ̀yà tètè mójútó ká lọ tún kinní yẹn ṣe kó tó di káwọn èèyàn má máa wo hmm? dá kò lọ́ka tún bẹ̀ ṣe eléyìí ṣe pàtàkì láwọn mọ́ṣáláṣí wọ́n kàn ṣe létọ́ jẹ́nẹ́rà èèyàn twenty èèyàn márùn-ún máìwá òwò ọbẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n mọ̀ tọ̀ síra wọn láwọn jọ mọ̀ wá bí ara wọn. kí ló dé tá a lè náwó sí i tẹ̀sìn wa sọ akọ́ mọ́ṣáláṣí alẹ́ àwo sílẹ̀ mosque tiles alẹ́ mára ògiri rẹ̀ agbègbè láṣẹrin gidi ó wá di ká ṣe létọ́ kí bẹ̀ dá odò gan ká mọ̀lẹ̀ nǹkan kan mọ́lẹ̀ mosque ká ká tẹ́ ní sí i ká mọ̀ lẹ̀ táìsì sí ara ògiri owó táìsì ògiri àti ilẹ̀ yẹn ká lọ fi ṣe tọ́lẹ́ẹ̀tì tó sítándàdì tó dáa tó yẹ pé omi ò mọ dà ń bẹ̀ tí ó mọ gbá ìtọ̀ yẹn lọ ó ṣe pàtàkì ju ìta ń lẹ àwo mọ́lẹ̀ yẹn lọ ṣùgbọ́n àwọn àwo ilẹ̀ mọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń mójútó wọn ò ní mójútó ọ̀rọ̀ létọ̀ tó sì ṣe pàtàkì nínú ẹ̀sìn wa gan bá a ṣe ń sọ̀rọ̀ ní ìsìnlẹ̀ Yorùbá ìkárìn káàkiri ṣàṣà mọ́ṣáláṣí ló nílé ìgbọ̀nsẹ̀ ẹ ìgbẹ́ngbẹ̀yàn mọ́ṣáláṣí nìsín ló fi fà á tábà délé tọ̀ǹgbà mi àbá mi sálẹ̀ ńlẹ̀lẹ̀ ẹlòmíní olórí ibú wo ló yàgbẹ́ sí kí ṣe olórí ibú jẹ̀díjẹ̀dí a máa ṣe èèyàn nígbà mi téèyàn ó tọ̀ ìgbẹ́ ó jáde sọ́gbọ́n tó fẹ́ dá sí ìgbà mi èèyàn lè mọ̀mọ̀ pé gbẹ̀ngbọ̀n ó kàn tọ̀ ìgbẹ́ ó kàn jáde fọ́ì kí ló fẹ́ ṣe abẹ́ni gbẹ̀ngbọ̀n tó wò títí tí òsibí tó ti lè yàgbẹ́ pé àmọ́ṣáláṣí kò sí tọ́lẹ́tì ó kàn wọ́ mi lè tọ̀ ní kúrúrúrú gbogbo kìnìyàn ló yẹ ká mójútó bó tilẹ̀ pé tá a bá ní tọ́ílẹ̀tì ọ̀hún náà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ará àdúgbò wọn sọ mọ́sìkì ìdílé ìyàgbẹ́ ẹ̀ pàwọ́ mùsùlùmí mọ́sìkì wá fìrì ìyẹn ló fi yẹ ká ní alámòjútó bẹ̀ ẹ kí ló fẹ́ ó fẹ́ wá yàgbẹ́ máa lọ kò sí bí èsì ilé ìgbọ̀nsẹ̀ ó ti dá àlejò mọ̀ ó sì máa ra àlè tó jọ dẹ yẹn kì í sì ṣe pé kí bàbá ọdẹ náà wá life kí ni àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá délé òkèèrè níbi táwa rò pa wà gbẹ̀sẹ̀ sí sọ́dọ̀ wa ṣáájú wọn gbogbo ẹ̀ ní àmójútó bó ti wù kẹ́ pọ̀ tó ẹ̀rí pé gbogbo kí ni yẹn wò mọ́ ni kí ló burú ètò tẹ̀ tún ba nínú jẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ta láwọn olówó millionaires àjọ ń kírun bẹ̀ wọn ò ní rí kíní àti project tó yẹ káwọn ṣe ìmí ni wọ́n tó yẹ tó máa complain ẹ̀ àwa muslim àti dọ̀tí jù ẹ̀wò tọ́ílẹ̀tì wa bó ṣe rí millionaire àti ń sọ̀rọ̀ yẹn o tó yẹ kó ṣe wàláì wọn ni jẹ́ kájọ rísì fund àyàn wà náwó sókè kìnnìkan alájí kìnnìkan five hundred naira òun náà ń fún wọn ní five thousand ní aláàbà àdúrà wà pọ̀ aláìlójútì hmm, kò yé ẹlòmí ni kò lówó lọ́wọ́ ní ọ̀rọ̀ ni ó lówó pírójẹ́tì kan ní ṣe lọ́wọ́ tá a tún rí ilé ó ti kọ́ létí níbi ó tún kọ́ mí sínú kọ́ńpáǹdì kò sí tó fẹ́ fi ṣe ju pé ó ṣàtún kọ́ ọ lọ lọ́ọ́ kọ́ yìí tó mọ̀ gbaládàgbà tó bá sí láyé mọ́ tọkàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn millionaires nìkan ní fẹ́ dákọ̀ mọ̀dẹ̀lẹ́ dákọ̀ gan tí wọ́n ti kú nàìjíríà ìmọ̀ ti millionaires and billionaires tí wọ́n jẹ́ mùsùlùmí kò sí nǹkan kan tá a lè náwó sí tó jóríire fún wọn tó ṣẹ́kù láyé mọ́ ju mọ́ṣáláṣí tí wọ́n kọ́ kalẹ̀ lọ gbogbo wa náà dẹ̀ máa rí wọn nínú ìlú wa náà káàkiri eléyìí náà tọ́ílẹ̀tì mọ́sí lọ ṣe pírójẹ́tì tọ́ílẹ̀tì síbẹ̀ ṣé omi sí kí gbogbo ẹ̀ ó máa dán ọlọ́run kó ṣàánú wa kó ṣe ní rọrùn fún wa ẹlòmíràn ni ẹ̀ ń sọ̀rọ̀ náà ò ṣe ṣe à tọ́lọ̀ bá fún mi lákàápá àtàgbára ibi tí ń bá lè dé màá tún ṣe hmm, ìkan ìtẹ́ mi ń sọ iná ara ṣe ni tó kọ́lọ̀n kó ṣàánú ẹ jẹ́ ká gbìyànjú kọ́lọ̀n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ̀n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ká jìnnà síbi tó jú ti máa rí wa àwọn ọkùnrin àtòbìnrin ẹlòmíì tiẹ̀ tó máa tọ̀ yóò máa sọ̀rọ̀ hmm, mo rántí mò ń kọjá ní àlàfo obì kan obìnrin kan yàgbẹ́ ó kọjú sí tìlì báyìí ní apá lórí imí mo tètè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ àtijọ́ náà so torí náà kọ́lọ́hún fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ká sì jìnnà sí ìmọ̀ yàgbẹ́ sójú ọ̀nà táwọn èèyàn ń gbà anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní ìtakò láàáìnáìn <laughs> àwọn èèyàn ni má láàáìnáìn ya rasulallah alladhi yatakhalla fi tariqi an-nasi aw fi zillihim hadisi muslim ni. àdéhùn tó lálàáfíà ni ànábì ní ẹ ààyè èpè méjì àwọn èèyàn èwo ní ààyè èpè méjì òjíṣẹ́ ọlọ́run ẹni tí ń lọ ń yàgbẹ́ sí ojú ọ̀nà àwọn èèyàn ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá tàbí lọ ń yàgbẹ́ sábẹ́ bòójì níbi táwọn èèyàn ti ń gba ó kàn rí gi lọ yàgbẹ́ sábẹ́ ń tọ̀ síbẹ̀ làwọn èèyàn fi sìn gbogbo olórí ibú ẹni tó ṣù síbi ò ní ṣe oríire eléyìí eléyìí ò ní jèrè o àwọn ọbẹ̀ yẹn má dán wò hmm? ọlọ́run ó ṣàánú wa bẹ́ẹ̀ náà ni ààyè ibi tá à ń ti ń wẹ̀ ànábì wọn ní náà nàbí sallallahu alaihi wasallam àn yàbúlà rọ́júlù fi màgọ̀tẹ́sílìhì ànábì kọ̀ kí èèyàn máa tọ̀ síbi tí ń ti ń wẹ̀ ní balùwẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ rẹ̀ wá pé aṣọ ah, pọ́sibù wẹ́ẹ́ ibi tí àwọn afá ṣàlàyé pé bí bàálù yẹn bá ní ihò kan títọ̀ yẹn ń gbà jáde pàápàá jùlọ tá a ti da omi sí tí ò ní sí orí pa àtọ̀ yẹn máa ń bẹ̀ lẹ́yìn òbúrú a lè ṣàlù àlá nírú bẹ́yẹn kọ́lọ́n kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó náà bá túrùmù mí ìlú tó bí yẹn bá wọ bẹ̀ èyàn ò fọ́ lé mú bẹ̀ ni ìyẹn pé yóò dì í mọ́ tí ó máa fún gbogbo tọ́ ń gbogbo ẹlòmíì ó kọ́lé subhanallah ìyẹn jẹ́ pọ̀ ńlẹ̀ yorùbá wa yìí àwọn ìlú àwọn èèyàn ó kọ́lé lè face me and face you ẹlòmíì ó kọ́ yàrá méjìlá yàrá mẹ́fà lọ́tún mẹ́fà lọ́sì ẹlòmíì ó tiẹ̀ kọ́ jù bẹ́ẹ̀ lọ rúmà pa lọ rúmà pa lọ bí mẹ́ta mẹ́ta yóò tún wá ṣe bìkínní sẹ́yìn ibi tó yẹ kó fi ṣe tọ́lẹ́tì yóò tún lòun ṣe boys quarter wàláì kò ní sí tọ́lẹ́tì tàbí kó wá ṣe tọ́lẹ́tì hóró kan tí gbogbo àwọn ará wọn ò máa lò oró kan by the right oró kan by the left subhanallah àìgbàgbọ́ yé ni ní máa jẹ́ kéèyàn ó kọ́lé olójú méjìlá tí ó fi tọ́ílẹ̀tì hóró kan sí hmm, àìgbàgbọ́ yé ẹ̀sìn ẹ jẹ́ ká ṣe tọ́ílẹ̀tì bathroom tó tó fún ilé tá a kọ́ torí pé mùsùlùmí ni wá níbo lẹ́yìn yàgbẹ́ sí ká wọnú gbó ká lójú àgbàrá ká lójú ọ̀nà báńbáwọn Hmm? kéèyàn máa yàgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ìgbẹ́ ìwọ̀n ìpẹ́ ń di ìgbẹ́ torí pé àti kékeré ló ti fi kọ́ra tó bá ti lórí àtàbẹ́ ń kulé wọn báyìí fà tó bá ti ya ọwọ́ kan ó ti fò dànù torí pé eléwo ni ó ti lọ tó ti wá mọ lára bá fẹ́ yàgbẹ́ ní ìsìn ìgbẹ́ ọwọ́ kan ní fòyì ó ti fò dìde hmm? gbogbo àwọn kan yẹn ò bá ṣẹ̀ríà Islam adẹ̀kọ́lé kalẹ̀ àní ṣe tọ́lẹ̀ kí ló dé nígbà tá a fẹ́ kọ́ yàrá ojúlé méjìlá àìṣe kọ́ ojúlé mẹ́jọ èyí tá a fi kọ́ ojúlé mẹ́rin yòókù ká fi ṣe toilet àbí bathroom àti kitchen ẹlòmíì ah owó tó ṣe kéèyàn ó pa ń bẹ̀ owó wo ló ń pa à ń ṣàlàyé ẹ̀sìn nǹkan tí ó mú ọ rójú rí ọlọ́run ọlọ́run kò ṣàánú wa nǹkan ṣe pàtàkì ńlẹ̀ Yorùbá ń lé ègbò ìyẹn lè mọ́ kàn wá wa lè má ní irú ìṣòro hmm? gbogbo àwọn ẹ̀kọ́ yìí ó ṣe pàtàkì bẹ́ẹ̀ pé lóun yàgbẹ́ yóò lọ́mọ fìdí nu àpáta níbi tátùn padà jókòó sí àwọn eléyìí kò bá mu eléyìí kò bá mu kọ́lọ́n kò fún wa ní àgbọ́yé rẹ̀ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa tọ̀ sínú omi tó jẹ́ adágún omi torí pé àjábìrún ni ananabiya sallallahu alaihi wasallam náà an yubala fil ma'i ànábì ikọ̀ ká máa tọ̀ sí omi adágún ìwọ náà wo omi tí ó ṣàn ó wá tọ̀ sí ẹnìkan tí ó fẹ́ lo omi yẹn ó ti bómi jẹ́ fún bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ tọ̀ ká wò ó ibi tá a fẹ́ tọ̀ sí ibi tílẹ̀ ò lé ni títẹ́ ó máa ta sí wa padà ibi tílẹ̀ rọ̀ títọ̀ yìí ò ní máa ta sí ara wa padà ọlọ́run ó ṣàánú wa ọlọ́run kí ó fún wa ní àgbọ́yé rẹ̀ àwọn ẹ̀kọ́ pọ̀ ń nípa ìtọ̀ àti ìyàgbẹ́yìn gbogbo àwa obìnrin <clears throat> tá a máa wọ jíǹsì ẹ̀rí pé ogun dé báyìí lára fẹ́ tọ̀ hmm, ọ̀pọ̀lọpọ̀ obìnrin fẹ́ tọ̀ hmm, àwa mú tá à ń wọ kínní náà ẹgbẹ́ dogun gbogbo nǹkan wọn ó ṣe pàtàkì ẹjẹ́ àmójútó ẹ̀yẹ́ ká ìtọ̀ wọn lára ṣàlàyé ẹ̀ díẹ̀ bẹ́yẹn. <clears throat> ó ṣe pàtàkì ẹ̀jẹ̀ arántí ká má ká tó bọ́ ṣòkòtò àbí ká tó fa tòbí sókè àbí ká tó bọ́ pátá ká ṣe bísímìlà ká tó wọlé ìgbọ̀nsẹ̀ àbí ká tó lọ àyè ibi tá a ti fẹ́ ṣú ẹni tí ò bá nílé ìgbọ̀nsẹ̀ bí àánú gbóyún lọ allahumma inni a'udhu bika minal khubsi wal khaba'is ká sì jìnnà sí táyìn ó ti máa rí wa ọlọ́run fún wa ní àgbọ́yé rẹ̀ ọlọ́run yóò fún wa ní àgbọ́yé rẹ̀ dáadáa ọlọ́run jù bàjẹ́ àlékún dáadáa <clears throat> ọlọ́run kí o ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa inshallah àdàdo mi pẹ̀lú ogun ọlọ́run a máa tẹ̀síwájú lórí àlùfítrọ̀ yìí tàlákọ̀ọ́kọ́ tàkọ́ mú òun náà ni <clears throat> nípa ìsìnjà <clears throat> nǹkan sùlẹ̀mà mímọ̀ fomi tàǹbà tàbí mímọ̀ nọ̀dí. níparí òjíṣẹ́ ńlá mohammed sallallahu alaihi ṣe léèwọ̀ fún wa láti fi ìgbẹ́ ẹran tá ń pè ní bọ́ọ̀tọ̀ o lóko màálùú yàgbẹ́ ọyọ ẹ̀yìn farm ìgbẹ́ yẹn máa le átóbi ńlẹ̀ ànábì ni ẹ má fi nù dí wàlà ábùmù bẹ́ẹ̀ náà ni eegun egungun ẹran ẹ má fi nù dí ànábì fún àwọn ọmọ ìyá yín inú àlìjẹ̀nù ìbéèrè wa pé a tó bá jẹ́ oúnjẹ àjẹ̀nù léegun kò yẹ kárí gungun kankan mọ́nà kò yẹ káwọn ó ti jẹ́ tán rọ́là náà bí pa bí pa ìwọ ló gbogbo ń tọ́lọ̀ ń bá ti sọ tó kò rí bẹ́ẹ̀ lójú rẹ̀ sọ fúnra rẹ̀ pé ìwọ ni kò yé ọlọ́run tí wọ́n bá ti rí egun yẹn wọ́n ò bẹ́ lọ́hùn ọlọ́run ti kọ́ wọn ní tí wọ́n sọ ọlọ́run máa wá fi ẹran bò ó wọ́n ṣẹ̀ wá jẹ ẹran bẹ̀ sókè pé wọ́n fẹ́ máa jẹ egun tó jẹ́ pé àní rí egun kankan mo rò pé ó ti yọ nígbà tó bá ti fi nà dí tìgbẹ́ ti wà ń bẹ̀ ṣé wọ́n náà ìmí tíntín létí àwo ká tó wá sọ pé ó fún dídí egun nù dí òun sì ti díbẹ̀ fẹ́ jẹ́ ló wá bẹ egun yóò kàn dàbí ìgbà tí wọ́n náà fẹ́ jókòó sórí iṣẹ́ àtò bá gbẹ̀ǹbẹ̀ wọ́n pè pé ló fi balẹ̀ bó bá lágbára tí wọ́n lọ́mọ ilé yàgbẹ́ ó fẹ́ nà ọmọ yẹn jálítì اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته